سورة الكافرون بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. قل يا أيها الكافرون sọ pé mo pe ẹ̀yin aláìgbàgbọ́. La àbùdù máa ta'budun. Èmi kò ní sin ohun tí ẹ̀ ń sìn. Wala an أنتم عابدون ما أعبد àti pé ẹ̀yin náà kò ní í ṣe ohun tí èmi náà ń sìn. wàlá ana abidun ma abattum wàlá antum abiduna ma abud. àti pé èmi kò ní í jẹ́ ohun tí ẹ̀ ń bẹ́ẹ̀ sì ni ẹ̀yin kò ní jẹ́ olùjọ́sìn ohun tí èmi ń sìn. لَكُمْ دِينُكُمْ وَلِيَ دين ẹ̀sìn àìgbàgbọ́ tiyín wà fún yín ẹ̀sìn ìgbọ́ Ọlọ́run lọ́kàn tèmi náà sì wà fún mi.